ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó kà báyìí ní olúwa àwọn ọmọ ogun wí ohun tí olúwa wí nìyí àwọn èròjà ilẹ̀ íjíbítì àti àwọn ọjà ilẹ̀ kúṣì àti àwọn sábíànì wọn yóò wá sọ́dọ̀ rẹ wọn yóò sì jẹ́ tìrẹ wọn yóò máa wọ́ tẹ̀lé ọ lẹ́yìn wọn yóò máa wá lọ́wọ́ ọ̀wọ́ wọn yóò máa forí balẹ̀ níwájú rẹ wọn yóò sì máa bẹ̀bẹ̀ níwájú rẹ pé ní tòótọ́ ọlọ́run wà pẹ̀lú rẹ kò sì sí ẹlòmíràn kò sí ọlọ́run mìíràn ní tòótọ́ ìwọ jẹ́ ọlọ́run tí ó fi ara rẹ̀ pamọ́ ìwọ ọlọ́run àti olùgbàlà ìsírẹ́lì gbogbo àwọn tí ó ń gbẹ́ ère ni ojú yóò tì wọn yóò sì kan àbùkù gbogbo wọn ni yóò bọ́ sínú àbùkù papọ̀ ṣùgbọ́n ìsírẹ́lì ni a ó gbàlà láti ọwọ́ Olúwa pẹ̀lú ìgbàlà ayérayé a kì yóò kàn yín lábùkù tàbí kí a dójú tì yín títí ayé àìnípẹ̀kun nítorí èyí ni ohun tí Olúwa wí ẹni tí ó dá àwọn ọ̀run òun ni Ọlọ́run ẹni tí ó mọ tí ó sì dá ayé òun ló ṣe é òun kò dá a láti wà lófo ṣùgbọ́n ó ṣe é kí a lè máa gbé ibẹ̀ òun wí pé èmi ni Olúwa kò sì sí ẹlòmíràn èmi kò sọ̀rọ̀ níbi tí ó fi ara sin láti ibì kan ní ilẹ̀ òkùnkùn èmi kò tí ì sọ fún àwọn ìran jákọ́bù pé ẹ wá mi lórí asán èmi olúwa sọ òtítọ́ mo sì sọ èyí tí ó tọ̀nà ẹ kó ara yín jọ kí ẹ sì wá ẹ kóra jọ ẹ̀yin ìsáǹsá láti àwọn orílẹ̀-èdè wá aláìmọ̀kan ni àwọn tí ó ń ru ère igi káàkiri tí wọ́n gbàdúrà sí àwọn òrìṣà tí kò lè gbani jẹ́ kí a mọ ohun tí yóò ṣẹlẹ̀ fi hàn wá jẹ́ kí wọ́n jọ dámọ̀ràn papọ̀ ta ló ti sọ èyí lọ́jọ́ tí ó ti pẹ́ ta ló ti wí èyí láti àtètè kọ́ṣe kì í à ṣe èmi olúwa àti pé kò sí ọlọ́run mìíràn lẹ́yìn mi ọlọ́run olódodo àti olùgbàlà kò sí ẹlòmíràn àfi èmi yí padà sí mi kí a sì gbà ọ́ là ẹ̀yin pẹ̀kun ilẹ̀ ayé nítorí èmi ni ọlọ́run kò sì sí ẹlòmíràn nípa ẹ̀mí tìkára mi ni mo ti búra ẹnu mi ni ó ti sọ ọ́ pẹ̀lú gbogbo ipá mi ọ̀rọ̀ náà tí a kì yóò lè parẹ́ níwájú mi ni gbogbo orúnkún yóò wólẹ̀ nípa mi ni gbogbo ahọ́n yóò búra wọn yóò sọ ní ti èmi nínú olúwa nìkan ni òdodo àti agbára wà gbogbo àwọn tí ó ti bínú sí yóò wá sọ́dọ̀ rẹ̀ a ó sì dojú tì wọ́n ṣùgbọ́n nínú olúwa gbogbo àwọn ìran israẹli ni a ó rí ní òdodo a ó sì gbé wọn ga. nípa ìgbàgbọ́ ni ìgbàlà ti ń wá ọ̀rọ̀ ọlọ́run sọ pé ẹnikẹ́ni tí ó bá gba jésù kristi gbọ́dọ̀ di ọmọ ọlọ́run jòhánù orí kìíní ẹsẹ̀ kejìlá bí ìgbé ayé kristẹni bá wu kèfèrí wọn yóò fẹ́ láti sin ọlọ́run tí kristẹni ń sìn ẹsẹ kẹrìnlá wọn ó gba ọlọ́run kristẹni gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wọn ẹsẹ karùndínlógún ìbùkún ìgbàlà wà nínú sísin ọlọ́run alààyè tún ẹsẹ kẹtàdínlógún kà ọlọ́run tún ń tẹnu mọ́ ọn pé òun ni ọlọ́run kò tún sí òmíràn mọ́ ẹsẹ kejìdínlógún kí ni àpèjúwe tí Ọlọ́run sọ nípa ara rẹ̀ (wo ẹsẹ̀ kọkànlélógún). Ọlọ́run pe gbogbo ènìyàn fún ìgbàlà (ẹsẹ̀ kejìlélógún sí ìkẹrìnlélógún). Jésù ti ṣe iṣẹ́ àṣepé ìgbàlà fún gbogbo ènìyàn. Bí o bá gba Jésù sínú ayé rẹ lónìí, ìwọ yóò di ẹni ìgbàlà. Gba Jésù sí ayé rẹ lónìí, ọ̀la lè pẹ́ jù. Àdúrà Olúwa gbé agbára àtúnbí wọ̀ mí lónìí. Àmín.